الحمد لله الذي جعل السعادة في قلوب المتقين المؤمنين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن السعادة الحقيقية تأتي من الله عز وجل قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وأنه هو حضحك وأبقى عباد الله ومن أسباب السعادة الاستسلام لقدر الله تعالى وقضائه لأن القدر لا مفر منه قال الله تعالى وخلق كل شيء فقدره تقديرا وقال تعالى ما أصاب من مصيبة ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرأوا بما آتاكم والله لا يحب كل مختال فخور نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من أهل السعادة في الدنيا والآخرة إنه على dáàlíkà kọdìrì adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba ta dúpẹ́ fún òun náà lọ́ba tajá pé òun fúnra rẹ̀ ní máa ń fi ìdùnnú sí ọkàn àwọn ẹni rẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ àwọn tí wọ́n bá dúró tì í gbogbo tó lọ́sẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa tí ń dùn wá nú kọ́lọ́ mọ́ bà nú jẹ́ ń bẹ̀ láéláé gbogbo èyí tí ń pa wá lẹ́kọ́ ní kọ̀rọ̀ tí ń bà wá nú jẹ́ lóru lọ́sàn-án kọ́lọ́ mọ́sà dùn wá nú ń bẹ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad

torí tí inú bá ti ń dùn ara ó máa yá àmọ́ tí inú bá ti ń bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpékọ́ èṣù òun ni wọ́n máa wá sínú ọpọlọ yàn ìpèsè báyìí òṣìṣẹ́ báyìí tó sì jẹ́ pé ẹni tí máa ń bẹ nínú ìbànújẹ́ a gbọ́dọ̀ jìnnà sí láti máa gbà á nímọ̀ràn láti máa tọ́ sọ́nà nítorí pé ṣètọ́n náà fílẹ̀ yọ́ máa sọ fún pé eléyìí làbáyọ eléyìí làbáyọ eléyìí lọ bá ṣe ọba ṣe léyìí torí pé eléyìí lọ dáa òun náà sì mọ̀ pé tí ṣètọ́ ní kò wọ́n ṣe yìí ó tako Quran hadithi ó tako àgbékalẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ọba wa ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba aláàánú ni ọlọ́run sọ alukur'an kalẹ̀ àti sunna nabuwa Muhammad sallallahu alaihi wa sallam láti lè bá fi gáìdì wa tá a fi ní sọnù ẹ̀rí ọba wa Allah òun fara rẹ̀ ní máa ń fi ìfọ̀kànbalẹ̀ sínú ọkàn kò sí fámásì téèyàn lọ téèyàn lè rí oògùn ìfọ̀kànbalẹ̀ rà kò sí ọsibítù téèyàn lọ téèyàn lè rí oògùn ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ kò sí sọ́jú nǹkan tó lè ṣe sọ́jú ìfúnyàn tó lè wá la ọkàn yàn tí ó wá fi ìdùnnú sínú ẹ̀ ọwọ́ ọlọ́run nìkan ní ti máa wá bí ìbá tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́run ọba inú yẹn máa dùn ara yẹn máa yá èyàn lè jìnà sí àwọn àdáwò tí máa bá àyàn tínú yẹn bá ń bàjẹ́ nínú ìkú nínú gbàgbọ́ àbí ìsàfẹ́kù àláfíà ara àbí ìsàfẹ́kù eríkan náà àwọn eríkèríkè ara torí pé tinubu ti ń bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àbáyọ lèyàn máa wá ibi tí ìdùnnú wà òun náà lọ́wọ́ ọlọ́run ọlọ́run ni wà ánìnàhù ọlọ́run ọba níṣẹ́ rí ọba yín wà àdìhákà òun lọ́ba tí máa ń pa yín lẹ́rin o èyàn sì ní rẹ́rin àbíkọ́jẹ́ pé inú rẹ̀ ti dùn wá wà ábúká ọlọ́run ọba ní ẹni tí pa yín lẹ́kún ọlọ́run ọba náà ni èyàn ò ní sunkún àbí kó jẹ́ pé inú rẹ ti bàjẹ́ ìbànújẹ́ àti ìdùnnú ọwọ́ ọlọ́run ọba ní gbogbo ẹ̀ wà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọjọ́ ìdùnnú wa ọjọ́ ẹ̀rín wa mọ́sàjọ́ pọ̀ ju ọjọ́ ìbànújẹ́ wa lọ àmọ́ pé èyàn ò ní banújẹ́ èyàn ò ní sunkún èyàn ò ní rádánwò kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú sẹ̀míyàn kò sí tó ní kọ́mọ́sẹlẹ̀ kọ́lọ̀ mú wa dúró ilá àmà ṣe kíni ilá àmà bẹ̀ ọlọ́run kó fún wa ní sùúrù nítorí pé àmúdùn yẹn gangan oore kan ni sùúrù lédè àdánwò oore kan ni a sọ fún wa wípé kádàrá ọ jẹ́ ọ̀kan nínú àwọn ètò ọlọ́run tọ́lọ̀ ní lérí ilẹ̀ ó sì ti parí ẹ̀ ìjọ ti parí ẹ̀ òun náà ni ìjọ ti ń pín kádàrá wa kò tí ì dá wa nígbà náà nígbà wá dá wa tán ọ wá ní kí àwọn màláíkà kan wọ́n kọ́ọ́lẹ̀ kálàmù lọ́kọ́ ní kọ́kọ́ nígbà wá dìgbà tí a wà ní oyún wa nígbà tá a wà nínú oyún ìyá wa ọlọ́run bá Allah subhanahu wa tó wá pàṣẹ fáwọn màláíkà ipò ọya ní tí ó ṣẹlẹ̀ sí lágbájá tí ń lọ yéèni ọya máa kọ́ọ́lẹ̀ fún ọlọ́run bá aláàfin ní wa khalaqa kulla òun wá kádàrà fọ́kọ̀ dára hù ó kádàrà ẹ̀rì kádàrà bọ́ wa wáyé ni ọ ò lè sá fún kádàrà rẹ kádàrà rẹ ló sì ní sá fún ọ bó ṣe rí yẹn ìtọ́wànú kádàrà rẹ ni èyí tó ṣẹlẹ̀ lánàá ìtọ́wànú kádàrà rẹ ni èyí tí ṣẹlẹ̀ lé ní ìtọ́wànú kádàrà rẹ ni èyí tí ṣẹlẹ̀ lọ́la kò ní ṣẹlẹ̀ àti kọjá pọ̀wànú kádàrà rẹ kádàrà ó sì ní wáṣí musẹ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ló ní innama amruhu idha arada shay'an an yakula lahu kun ọlọ́run ọba ní tí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀ lérí ilẹ̀ ọ̀dọ̀ wọn ọlọ́run ní ọgbà kọjá òun lòun sì yọ̀ǹda kó lè ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ yóò tó wá yọ̀ǹda kó ṣẹlẹ̀ tí wọ́n bá ti wá dé máa ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ ni máa ṣẹlẹ̀ àfi kó máa ṣẹlẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gbogbo tó bá ti wá ṣẹlẹ̀ sí ọ wọ́n ti wá gbàgbọ́ yí pé ọ wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ọlọ́run sì mọ̀ sí ọlọ́run ọba aláà ló sì yọ̀ǹda kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí tí máa jẹ́ kí nìyọ́ dùn tí ìbá nígbà tí mọ̀ pé ọlọ́run lọ ìbànújẹ́ àti ìdùnnú ọlọ́mọ́ra wọn fún wa ni ẹni tí ò ti bímọ yọ ọmọ ìbànújẹ́ ẹni tó ti bímọ inú rẹ̀ ọmọ bàjẹ́ wípé bó làwọn ọmọ yìí fẹ́ yà yìí kọ́dà àwọn ọmọ tí wọ́n ya dáadáa ṣètọ́nù tó máa wíwá sẹ́mìyàn pé sọ́ọ̀mù àti bọ̀tọ́ àwọn ọmọ yìí báyìí bóyá ní tẹ́lẹ̀ yẹ padà yà ní sẹ́rí gbogbo ipò tá ń lọ yẹn ká Eh, ilé ìbànújẹ́ ni bọ́lọ̀wọ́ bá aláà bá wá ń dùn ọnú kọmọ dúpẹ́ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala wọ́n wá ń yóò yé wa ọlọ́wọ́ bá ní ma asaba mi musiba ọlọ́wọ́ bá ní gbogbo musiba tó bá bẹ́ni kọ̀ọ̀kan fil ard ọsọ̀kalẹ̀ wá bá gbogbo yín látòkè saman wala fi anfusikum àbí ọwá bẹ́ni kọ̀ọ̀kan yín lọ́tọ̀ọ̀tọ̀ ká tó dá tó ṣẹlẹ̀ yẹn iná láti kọ́lẹ̀ inna dhalika ala Allahi yasir ọlọ́run ọba ní ọ̀rọ̀ wọn ọlọ́run ọba lọ́rùn kó wọn ya bátà ní ìṣẹ̀mí bó ṣe wò ó ọlọ́run níbọn ṣe wá ṣe yẹn likai la ta'asaw ala ma fatakum kí ẹ̀yin tí àdánwò bá tẹ̀ ń sunkún lọ́wọ́ ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba mo kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ mo sì lágbára láti yí padà ẹ wa na rántí kadara mi lèkẹ́ ilẹ̀ àtàṣà ò alá máa fátakún kọ́mọ̀ jẹ́ pé ẹ wà wà nínú ìbànújẹ́ lérí tó ti bọ́ fún yín ṣẹ́ni tó ti bọ́ yẹn ẹ lè lè bá mọ́ ti bọ́ yẹn kò lè padà mọ́ ó ti lọ torí ó wà nù kádàrá pé yọ bọ́ ọlọ́mọ ní tẹ́ bá ti gbà bẹ́ẹ̀ ẹ máa sinmi lẹ́yìn náà gbogbo ẹ̀yin tí adùn nú náà ẹ má o pẹ̀lú ta fún yín nítorí pé ọlọ́run ó sì náà fẹ́ lómi oore lòun pè é orí ibú sì ní lọ́dọ̀ ọlọ́ oore ló pè é yọ padà gé kajẹ yọ padà sàbámà ẹlòmíràn sàbámà lọ́wọ́ ẹ̀ pé ah, òun ọmọ pé tí ó gbẹ̀yìn tí ọlọ́run ṣe fún mi ẹ má yà yọ̀pọ̀ra débi pé ah, àwa dáwọ́jú ọlọ́run lọ́jọ́ tí ó rí báyìí wọ́n látọ̀ fọ́ráhù ẹ má yà yọ̀pọ̀ra kẹ́ máa wá lọ lé káràbù ẹ̀ṣẹ̀ wípé àti débi fún àti à ń fẹ́ bẹ́ẹ̀ ni àti dépò táwọn táwọn wá ká máa bà kan jẹ́ lókù ẹlẹ́mí ọmọ bí nìkan lọ́dọ̀ ọlọ́run yọ́ máa sunkún yọ́ máa sunkún yọ́ máa sunkún yọ́ máa ṣàdúrà lọ́sàn-án lóru ọwọ́ rẹ̀ bá wá tẹ̀ tí ń fẹ́ tán yọ́ wá kọjú sọ́lọ́run yọ́ máa wá ṣe ọlọ́run ọlọ́run bá yín wọlé àtẹ̀fọ́rọ́hù gbogbo tá a bá fún yín nínú orí <laughs> ẹ má dunnú kọjá àlà kọ́dà ẹ̀dí ni wọ́n ma bàjẹ́ lẹ́gbẹ́ kan ipé hey àmọ́tọ́lọ́n gbàlérò pẹ̀lú tó fún wa yìí wallahu la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tí máa ń ṣe gbéraga tí ń ṣe fáàrí ọlọ́wọ́n bá lọ́wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ìtumọ̀ ẹni pé bọ́lọ́wọ́n bá kẹ́ ọ má ṣe fáàrí bọ́lọ́wọ́n bá kẹ́ má ṣe gbéraga má ma wo àwọn èèyàn bí tí ń bá fún wọn tí wọ́n fi ní òun lọ kádàrá fáwọn náà táwọn ò fi ní gbogbo apáta àmìlẹ̀ kádàrà ọlọ́run ẹni tí ò rí ṣe kìí sí bóun náà fẹ́ rí ṣe kádàrà ni òjò rí ṣe ẹni tó rí ṣe kìí sóhun ló múra rẹ̀ rí ṣe kìí sóhun ló rí ṣe pẹ̀lú agbára ọlọ́run kádàrà tọ́lọ́wọ́n bá kọ òun náà ló kí nǹkan bọ́ sí lọ́wọ́ ní fún àrò fóun máa gbogbo wa ẹja bá búbú fọlọ́run gbogbo àwa tí a bá rí dùnú nínú kádàrà ká máa bẹ̀rù ọlọ́run ká sì máa dúpẹ́ gbogbo àti ọlọ́run bá aláàbá dánwò pẹ̀lú ọ̀kan náà àwọn àdánwò ká máa ṣe sùúrù ká máa ṣe sùúrù ọlọ́run bá aláà ó tún ní àkọọ́lẹ̀ tó dáa fún wa ìbádọ́lá ẹ̀yẹn rúṣin ọlọ́run bá wa mùnàṣíbá fi sàáda ayé sàáda ti kọ́l nínú àwọn nǹkan tínú yàn fi máa ń dùn àlẹ́ ìsàn òun náà ni <laughs> ẹni bá ti déwájú mi yọ́ rẹ̀ rìn kú gbogbo ẹni bá ti gbé rẹ̀ kalẹ̀ pé a tí n bá ti rí pé nìkan níṣòro yín débẹ̀ kọ́ máa tọpa àwọn tó níṣòro lọ láti mú ṣòro wọn kú láì sí pé wọ́n wá bá ọ ìwọ náà fẹ́ ní ìdùnnú ayé ẹ̀ kọ́ máa wádìí ẹ̀dàkùn àwọn olèbí ń pa ẹ̀dàkùn nílé bí àwọn oní òtí ríṣẹ́ ẹ̀dàkùn nínú àwọn tí wọ́n bá wá ṣiṣẹ́ àwọn oní nǹkan dẹ̀ fún kámọ́sọ̀ kan yókù kọ́ máa tọpasẹ̀ àwọn tí nǹkan ṣe sọ̀rọ̀ nígbà mi ọ̀tọ̀ ní ká wá báyàn pé ẹ̀dàkùn ẹ̀ràn mi lọ́wọ́ ọ̀tọ̀ ní tó bá ti mọ̀ pé o fẹ́ máa dunnú máa wá àwọn èèyàn tó máa ràn lọ́wọ́ bọ́ọ̀ bá ọmọdé ọlọ́gba mọ́sálásí lọ wípé ẹ dákun ọlọ́run sóore kan fèmí náà ìtẹ̀fẹ́ kọ́ bàjẹ́ ẹ dákun ta níbẹ̀ nínú ìṣòro báyìí arákùnrin kan ọlọ́run bá láà nínú àwọn mùsùlùmí òdodo ó sì wá bá mi ó ní imam ó ní òun kọ́ bíi títí two bedroom flat kan síbì kan òun sì òun ti parí gbogbo ṣẹ́tọ̀ wà ń bẹ̀ òun á fẹ́ kó lọ bẹ̀ àmọ́ òun wá rò pé ibẹ̀ yẹn òun lè gbé bẹ̀ mọ́ òun lè gbé bẹ̀ mọ́ ọlọ́run ti sèmí fún un tó tún tóbi jù yẹn lọ òun fẹ́ kí n wẹ́ nìkan síbẹ̀ tí ó lọ́dún méjì mẹ́ òun fún lọ́fẹ̀ẹ́ òun fi dúpẹ́ fọlọ́ ẹni tí ń sìn yẹ kí ni wá ń wá dùn lónìí torí pé aljaza'ul ihsan illa al-ihsan ọlọ́run ọba aláàtí parí ẹ̀ ọlọ́run ọba ní gbogbo ẹni bá ti ṣe dáadáa dáadáa náà nìkan máa retí adé pé tí ọba ti fẹ́ kí nìrọ̀ máa dùn ìwọ náà máa dùn àwọn èèyàn nú ọlọ́run ọba aláàtí parí yẹn bọ́ọ̀bá ti ń sàárà inú rẹ̀ ọmọ dùn tọ́ọ̀bá ti ń tọrẹ inú rẹ̀ ọmọ dùn wọ́n ní kódà tabassumuka bi wajhi akhika sadaqa kọ́ ọ̀kan máa tújú ká sáwọn èèyàn ẹlòmíì tẹ bá pàdé ẹ pàdé ẹ pẹ̀lú ìbànújẹ́ inú tí náà sì máa bàjẹ́ pẹ̀pẹ́ bó ní ṣe wá wò mí ẹ̀ bó ṣe pé kọ́ ọmọ rẹ́rìn yẹn kọ́ ọmọ tújú ká náà lọ́ba ní máa ṣe ọlọ́run padà dùn ọ́nú ọlọ́mọ sàṣẹwálẹ̀ ní rẹ o ọlọ́mọsà sọ̀wálẹ̀ ní rí ọlọ́mọsà sọ̀wálẹ̀ ní rí anábíwá muhammad sallam anábí ni wọ́n ma farraja a muslimi kúrìbá man kánà fi hajjati akhihi kánà Allahu fi hajjati gbogbo ẹni tí ọba gbére kalẹ̀ lẹ́ni tí ó ma bí a bukata àwọn tí ìṣòro ń bẹ fún látara tọ́lọ́n ṣe fún farajallahu anhum biha kóríba ọlọ́run ọba àlá yóò máa mú ìbànújẹ́ kú fóun náà ibadallah min asbab sa'ada nínú àwọn nǹkan tí nìyàn fi máa ń dùn eh, an-nazaru ila man huwa asfal mink òun náà ni kéèyàn ọmọ wà àwọn tó kéré sí yàn nínú ọlá nínú pò nínú gbogbo oore tọ́lọ́n máa ń ṣe fún yàn látara bẹ́ẹ̀ ó lè máa dúpẹ́ fún ọlọ́run wa tọ́lá ní kọ́ máa wòkè òkè pọ̀ lẹ́yìn òkè ọ̀pọ̀ wá wẹ́ nìkan ipe ènìyàn a ah, ó ten million torí inú rẹ̀ wá pé a ah, owó tí ò díjì five hundred thousand lọ lọ́wọ́ ń tọba lókè lọ́ọ́ máa wò ó tún tó ní twenty million tọba tún wòkè ó tún lẹ́lòmíì tó ní hundred million tọba tún wòkè ó tún lẹ́lòmíì tó ní one billion tí ó bùyàn ní one billion tí ò ní rántí mọ́ torí sínú tọba wọ́n máa wò òkè dúpẹ́ torí òkè pọ̀ lẹ́yìn òkè anábìwá Muhammad sallallahu wa sallam anábì ní ìsàlẹ̀ ní kọ́ máa wò gbogbo olùdí five hundred thousand lọ ẹ mọ ọmọ ọwẹ́ tó jẹ́ pé òun jí kò ní five hundred naira lọ ẹ̀dá náà lòun náà kọ́dà kò ní túmọ̀ pé bọ́yá ọdá di lọ́wọ́dí ọlọ́ ọlọ́run kan kádà láti pé bí ó sì máa rí nìyẹn pípé wọ́n mọ̀ náà kan tán kó tó rí mi anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ni unzuru ila man huwa asfala minkum ẹ máa wo àwọn tó kéré sí nínú kí ọlọ́run wala tanzuru ila man huwa fawqakum ẹ máa wo àwọn tí wọ́n bẹ lókè yín fa innahu ajdaru alla tasdaru ni'matallahi alaykum tẹ́ bá àwọn tó wà lókè ẹ ẹ ní mọ́rírì kí ọlọ́run ẹ ní dúpẹ́ fọlọ́ kọlọmọsẹ̀ ìsànù wa ààrẹ ọ̀kan lọ́wọ́ lára tiẹ̀ mo wá dùn rẹ̀ nù pé ọlọ́run ah ìntàmí ń romí ń dùn mí mo wá dúpẹ́ ibi ọmọ ìyá mi náà mẹ́ta lọ́lọ́run kó fóun ìkọ̀ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta gbáǹkọ́gbì ni ọlọ́run bá aláàfin àárẹ̀ mẹ́wàá ṣẹlòmí ìsìn tírìtì mẹ́wàá ìwọ́ wá láàrẹ̀ ẹyọ kan ọwá ní ọlọ́run bọ̀ gbàdúẹ̀ ẹlòmí mọ́tò àtijọ́ onílò mọ́tò àtijọ́ wọ́n ní kọ́mọ̀ wọ ẹni tí ń lo mọ́tò gbà kọ́mọ̀ wọ ẹni tí ń fẹsẹ̀ rìn tó sì ka gbogbo òwe ẹlòmí ti ka gbogbo òwe tágbòsí tó kù mọ́ ìsìn fẹsẹ̀ rìn wọ́n ní kó máa dúpẹ́ kó máa dúpẹ́ wọ́n ní kó ní yàrá kan kó máa wẹni tí ń tó wà nínú duplex ó ní dunnú inú rò ní dùn wọ́n ní máa wẹ èèyàn tó jẹ́ pé eh, lẹ́dà àti aṣọ àti àwọn igi tí wọ́n nàró ọparun ní ló fi ṣe yàrá tí ń gbé bẹ́ẹ̀ èèyàn náà sì lòun náà òun náà sì ń jí ń lọ ń bọ̀ ń sì ń dúpẹ́ fọlọ̀ ìwọ oníyàrá kan wà wa bọ́ bá ti fẹ́ kẹ́jẹ́ ìwọ náà ló dìtámì ìtọ́ eh, bá ń ṣe àti ìtọ́ bá ń rò ní ó dìtámì ẹ̀ tọ́ bá ti gbé ìròrí rẹ̀ kúrò nínú ìròrí ayé tá ń lò yìí kó gbé ìròrí rẹ̀ sínú ẹ̀sìn ẹ̀jẹ̀ rẹ̀ ọmọ bàjẹ́ látara ìrònú lẹ́yìn náà àdánwò ọmọ pọ̀ sí torí ọlọ́run bá àlá yóò sọ fún ọ wípé òun sóore fún ọ nínú àwọn dáadáa tọ́lọ́run bá àlá tó ṣe fún àwa lòún mọ̀ gbogbo ohun tẹ́nìkọ̀ọ̀kan wa ti ń bà wá nú jẹ́ kò sẹ́ni kankan tí ò ní bẹ́ẹ̀ mi sí ní tèmi lẹ̀ ìwọ náà ní tiẹ̀ ibi tí wọ́n ní wáyà kíní ń bà yín nú jẹ́ èèyàn sàlàyé pé nǹkan báyìí ń bà mí nú jẹ́ lọ́wọ́ báyìí wọ́n ní tábà ka gbogbo tí ń bà wá nú jẹ́ yẹn káwá gbéṣẹ́ gbẹ̀yìn ìtọ́nà àwọn ti ṣe tí ń dùn wá nú a rí pé pàṣẹ́ntéèjì èyí tí ń bà wá nú jẹ́ yẹn ó kéré jọjọ sí ìtọ́nà ọba ṣe tí ń dùn wá nú torí ọlọ́wọ́ bá ọba rahman rahim ni aláàánú ni ra'ufu rahim ẹgbọ́n tí aláàsọ ni aláàní ń ta ọdún ni'matallah tẹ́bá ni ẹfẹ́ máa ka ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún yín ìdẹ̀ra la tuhsuha ọlọ́wọ́ bá ní ẹ̀ lè ka ìdẹ̀ra mi tán ẹ̀ lè ka ka yọ padà sẹ́kù tẹ́ẹ̀ríkà wọ̀tàdáwù tẹ́nìkọ̀ọ̀kan wá ní ìsìn ká títí gbalé ìwọ́sẹ́ ọ̀rẹ́ mi ìgbà tó fi ka mẹ́wàá ó stop ó lè kógún ọ̀tọ́ wá ní kọ́ máa ka ìdẹ̀ra ọlọ́run ó ka one thousand ó tó náà tí má ọlọ́run bá ń tẹ́ bá ní kẹ́ máa ka ìdẹ̀ra tí mo ṣe fún yẹn lè ká tán o ìdẹ̀ra yìí tí a máa ń fojú rí ni ò tá a lè kà nìyẹn o torí méjì ló èyí tá lè kà sí èyí tá rí dépò tá a mọ̀ dépò tá a kà lọ́lọ́run ní wa asibagọ aleikum ní àmàhù zọ́ọ̀hìràtà wọ́n bá pinna ọlọ́run bá ní mo darí ìkẹ́ mi sọ́dọ̀ yìí èmi ọlọ́run bá mo bless mo kẹ́yìn pẹ̀lú àwọn ìdẹ̀ra kan tẹ́ rí èyí tá a rí wọn láàrin kàtá yìí ọlọ́run tó wá ní wọ́n bá pinna mo tún wá kẹ́yìn láwọn kẹ́kàn tẹ́ mọ̀ pé mo kẹ́yìn èmi nìkan mọ̀ mọ̀ èyí tó mọ̀ bó ló ṣe fẹ́ kà á wọ́n pokùnso tọ́ba torí pé ìlú le tó lè pokùnso àbí wọn wáṣẹ́ òríṣẹ́ bùkátà ti pọ̀ bùkátà ti pọ̀jú ń kọ́ọ̀mù lọ lọ́wọ́ àtàrà bẹ́ẹ̀ ló kú ònú ìsìláàmù lọ ń lọ ìṣọ́ru àwọn táwà lọ́hùn náà bá ti wọ́n yí lọ́hùn sórí ní tó gbé ọkùn bí ohun tó fi náà wá lọ bí ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn mìíràn bóyá àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe méjì ló wà nílẹ̀ Yorùbá oníṣẹ̀ṣe tí wọ́n fojú wọn àtàwọn àfa oníṣẹ̀ṣe tó jẹ́ pé iṣẹ́ kan náà làwọn àti babaláwo jọ ń ṣe bí wọ́n náà bá ti débẹ̀ ó ti mọ̀ pé iṣẹ́ babaláwo ni àfa ní kọ́ wá ṣe àbọ̀lọ́dọ̀ àwọn alátẹ̀wọ́ àbọ́lọ́dọ̀ àwọn olómi alólùbídà àwọn máa pariwo káàkiri gbogbo àdúgbò ẹni mọ̀ ọ̀nà wọn dàrú máa yín lọ́wọ́ ẹ dákun ẹ kọjá lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí ẹ máa béèrè pé sí mùsùlùmí ní àbí kéyó wọ́n bá àwọn kan ní ọ̀nà purpose fún jóni wọ́n láwọn samsudin ní sí mùsùlùmí làwọn lẹ́yìn ní àbí kiriyó ìtẹ́nisẹ̀ yẹn pẹ̀lú àwọn chọ́ọ̀chì kò sí yàtọ̀ láàrin rẹ̀ ẹ máa ru omi káàkiri ìṣòro kò sí tí ń jẹ́ agbára omi kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ agbára Allah ló wà ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba ẹ má torí ìṣòro kẹ ní àyẹ̀dá ṣe bí wọ́n ṣe ń ṣe kí bùkátà wà lè bà bíyá ṣe ẹ̀dí solution ó ti wà ní Islam iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́wọ́n ọba ní èmi nìkan ní kẹ́ máa sìn tẹ́ ẹ bá ṣe ń wá ràn lọ́wọ́ ọ̀dọ̀ mi nìkan ní kẹ́ wá wá ìtumọ̀ ẹni pé máa kírun máa ṣàdúà máa kírun máa ṣàdúà bó ṣe wá ṣàdúà yẹn bó ṣe kírun ọlẹ́kọ̀ọ́ sọlú kàmọ́ra ayé tó mọ́ ní usọ́lẹ̀ ẹ kírun bí ṣe kìlà nábì sọ lẹ́yìn náà bọ́ bá ṣàdúà ọlẹ́kọ̀ọ́ ọ padà sọ́dọ̀ ànábì ni bó là nábì ṣe máa ń ṣe àdúà àmọ́ kí mùsùlùmí máa ṣàdúà káwá rò pé àbá àwọn ṣẹlẹ̀ ni wọ́n ń bẹ́ńbẹ́ ah ọ̀rọ̀ ti ń dàrú

wọ́n padà bọ́ sínú ẹ̀sìn mi àbí kí wọ́n Islam bí àwọn ẹlẹ́sìn mi ìbádọ́lá ẹ̀yìn adúsìn ọlọ́run ọba wa nínú àwọn kan tí máa ń dùkùnfà ìdùnnú òun náà ni pé má máa dájòkó kó o lóòrí iṣẹ́ òun níbi tó fẹ́ lọ iṣẹ́ ti bọ́ o ti rìtáyà wọ́n ti ti ṣọ́ọ̀bù yín àwọn ìjọba ti wó gbogbo ibi tẹ́ẹ̀ ti ń tajà lọ wá jòkó sínú yàrá ah, inú ló lè dùn ó jáde síta bó ti ṣàdúrà tán ó jáde ọmọ wa bayọ̀ sórí kéèyàn máa ṣiṣẹ́ látàárọ̀ dìrọ̀lẹ́ òun kò ní kankan tó bíṣì lélẹ́rí yóò lè hébòlì òmò òun wọ́n ní máa mọ́ bànújẹ́ kù nínú sẹ̀mí yẹn tó bá ti dájò kó tó ronú bí wákàtí kan wákàtí kan ó tún sùn ó tún jí padà àṣetánì náà máa pàpẹ́ kọ́ fún lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ kọ́sẹ́ mi ti ṣe tó ń ṣe ọ̀bá lójútùmá òwò tó ń ṣe tẹ́lẹ̀ tí ọ̀bá lójútùmá lọ lè bẹ̀rẹ̀ míì nítorí ń tà tí ọ̀bá lójútùmá lọ lè tàn kan súnmọ́ àwọn èèyàn jáde má jòkó dédúnlé tọ́wájú kò nínú ilé <laughs> àṣetáni yóò máa bà ọ́nú jẹ́ lẹ́yìn náà ó lè padà wá fa stroke àbí kó fa àrùn burúkú sí àlà kọ́lọ́ mọ́sá sọ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ anábìyà muhammad sallam anábìyà ẹ̀hẹ́dẹ̀ sí àlàmà yẹn fáwọ̀kù anábìyà má jòkó tẹ́tẹ́rẹ́ tètè wá nǹkan sí wá nǹkan sí nǹkan sí pé yọ́n sàǹfààní fún ọláyà àti lọ́rùn wasta'in billah kò sì wá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run tó bá ti fẹ́ ṣe nǹkan náà wala ta'jiz lẹ́yìn náà má máa sọ pé in lè ṣe i can't do it no you can do it ibi èmi ò lè ṣe èmi ò lè ṣe ó lè ṣe tarabọ̀ ọ padà rí ṣe pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ mo máa sọ pé èmi ò lè ṣe lẹ́yìn ó lè ṣe bó lè fẹ́ sáyé rẹ̀ tó fi jẹun ọ máa ṣe kankan ni ìbádàlá ẹ̀yìn ọdún ọlọ́run ọba wa kọ́dà àwọn míì ọlọ́run kẹ́ wọn débi pé ní tí wọ́n nà ní tí wọ́n jẹ́ wà nílé àmọ́ agbára tí ń fi ṣiṣẹ́ tẹ́lẹ̀ yẹn agbára yẹn sì wà ń bẹ̀ kéèyàn jẹun tán kó sùn kó jẹun tán kó sùn àárẹ̀ ni kéèyàn wà nù yàrá wọ́n jẹ́ bò nìkan lọ́wọ́ ànúlé ìbànújẹ́ ni ó wà nǹkan kan máa ṣe ìbádọ́là àyẹ́ orúsìn ọlọ́wọ́ bá wa nínú àwọn nǹkan tí máa ń fa ìdùnnú nínú ayé yàn nìṣíyànù mafat gbogbo tó ti lọ lọ́lọ́wọ́ bá láti fi dán owó wọ́n wẹ̀yìn má èyí ti lọ èyí ti lọ nǹkan tó ti bọ́ èyí ti lọ present situation ló kù tó mójútó wọ́n lẹ́yìn tó bá jòkó ti pé ah nǹkan báyìí ṣẹlẹ̀ ayé ọgbọ́n ni ah ọdún kẹwàá tí kan báyìí tó sọnù owó báyìí sọnù lọ́wọ́ àwọn lọ́dún kẹwàá ah ṣe rí ọwọ́ òun yìí ọdún kẹwàá tó ti gé nì ó ní fìyẹn lẹ̀ ìyẹn ti lọ ní tó ti lọ ìyẹn ti lọ mọ́jẹ́ yìí ó tún ba tèmi jẹ́ wọ́n ní látara pé ọwọ́ ń ronú wọ́n nítorí pé ẹni tí ó jòkó lé ayé tí wọ́n sọ pé òun fẹ́ kó òrùn padà síbi tó ti yọ wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ rẹ̀ àbẹ́yàn tí Ọlọ́run fẹ́ da omi tí ń bọ̀ láti sánmà wọ́n fẹ́ da padà sínú sánmà àbí bẹ́ẹ̀ sì kọ ẹni tó fún wàrà lábẹ́ màálù ó lóun fẹ́ dá padà sínú ọyàn rẹ̀ kò rọrùn mọ́ sórí ìwọ nìkan kó sì kàn ọkàn kálukú náà ni ìdálómi ń bò má bí aṣọ tí ń fi mẹ́wàá rẹ̀ tí ń fi rẹ́rìn ẹyọ kan rẹ̀ ni wọ́n fẹ́ fi kú ní Islam yẹn ìbádàlá ilé ayé ilé àdáwò ni o ọlọ́wọ́ bá wa nǹkan kan ò sì ní mú wa àfi tọ́lọ́run bá ti kọ fún wa nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi tọ́lọ́run bá ti kọ ẹni tí tó bá ti ṣẹlẹ̀ ọkàn ní bọ́lọ̀n ṣe kọ́ ni o bọ́lọ̀n ṣe fẹ́ ni o bọ́lọ̀n ọba àlá pé ọlọ́run ọba àlá ṣe yọ̀ǹda ni o ọlọ́run ní ma ṣe o lẹ́yìn náà tẹ́lifù alimusitaqbali lillah ọ̀la ní lẹ́rù rẹ lómìnira òjì nìrò dùn ma bò ní ṣiṣẹ́ kí ni mo fẹ́ jẹ́ next year ìyàwó mọ̀ kí ni wọ́n fẹ́ jẹ́ tá èmi náà ti má ti ṣe kí n bá fi kú lẹ́nu iṣẹ́ kí ni ma ṣe ah, fọ̀lá àlẹ́ fọlọ́n ọ̀lágẹ̀ ọlá yẹn gan ò tí ì dé ò tí ì mà bọ́ ọlá yẹn gan ó dé fọlálẹ̀ fọlọ́hún wọ́n sábà bí ọlọ́hún ọba ẹ̀dá azámùtà tawakkal ala Allah má bẹ̀rù òsì má bẹ̀rù ọ̀la Allah tó lè ní àtọ̀la ní kọ́ máa bẹ̀rù kọ́ wá fọ̀rọ̀ rẹ̀ lé ọlọ́hún ọba náà lọ́wọ́ ọlọ́hún ọba ní tọ́ba ti fẹ́ ṣe nǹkan kan máa ṣe lọ́ntì ẹ fọlálẹ̀ kò sì gbára lé ọlọ́hún ọba wa ẹ̀dá azámùtà tawakkal ala ìfẹ́ ọlọ́run ọba Allah ó lè fi oore sábẹ́ àdánwò yẹn ọlọ́run ọba Allah sẹlẹ̀mí di wòlíì àmọ́ mọ̀ pé kò ní di wòlíì àbíkàn kọ́ gbowó lọ́wọ́ ẹ̀ ọlọ́run wa gbowó lọ́wọ́ rẹ̀ yẹ wà súnmọ́lọ́n tó bá ti wá súnmọ́lọ́n tán ọlọ́run sọ wà fún lówó padà kọ̀ wá ní fowó yẹn sí ti fi ń ṣe tẹ́lẹ̀ mọ́ torí pé ó ti dọ̀rẹ́ ọlọ́run bọ́lọ́run bá sì gbà ìdí fàájì ni ó wà nítorí omi ti fẹ́ dá lára ọlọ́run bá nìkan lọ́mọ àmọ́gbà tí ọlọ́run bá aláàfẹ́ràn rẹ̀ ọlọ́wọ́n bá dáwò kó lè bá súnmọ́ òun ẹlẹ́mí dìde lóru ń ta mi ń romí lójú ọmọ dìde kò sùn tẹ́lẹ̀ náà nígbà ọwá dìde ọwá dìde ọwá di kọ́ ìmù lẹ́yìn ẹni tí ń dìde lóru ọwá dọ̀rẹ́ ọlọ́run látara bẹ́ẹ̀ ọlọ́run padà wá fún lálàáfíà kò sí àdánwò kan tó jẹ́ permanent gbogbo àdánwò tọ́lọ́run bá fi kan wà nábì ọlọ́run tẹ́ bá ń padà gbọ́ nínú àyà yẹn ọlọ́run ní adáwò apadà yọ adáwò apadà lá adáwò agbà apadà fún ànábì Yusuf wẹ̀wọ̀n ṣé ọ̀padà jáde anabi ibrahim zakari àtànàbì zakariya wọ́n pariwo ọmọ fátítí tí ogbó fi dé tí wọ́n padà bímọ wọ́n padà bímọ anabi wa muhammad wọ́n lè sọ̀rọ̀ sọ́làm wọ́n lè kó ọ̀tá ọ̀tá ọ̀tá ló lè kó maka ọ̀padà borí ọ̀tá àbí ọ̀borí ọ̀tá ọ̀padà borí ọ̀tá anabi yusuf sunkún fa, anabi yakub ó sunkún fá lérí anabi yusuf ipe ọmọ mi wọ́n ti pa ọyẹ títí tí omi ojú dúdú ó fi wá di funfun kò wá sí bíláàkì kankan bẹ̀ mọ́ ẹkún ló so débẹ̀ kìí pé pariwo ọlọ́run ẹkún yẹn sàn wá náà ni torí Yusuf púpọ̀ ńlọ padà sẹlẹ ọlọ́run padà dá Yusuf padà fún ọlọ́run padà dá ìdùnnú padà fún náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ọ àdúrà rẹ padà gbà ọba padà fún ọ ní ni yóò ṣubú yóò mú àdánwò wá ń gbà míì wọ́n lè ọmọ iṣẹ́ kan wọ́n wá fi ọ́ sínú ibi iṣẹ́ míì tó dáa ju ìtọ́ wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ tí wọ́n bá sì dìtẹ̀ mọ́ níbẹ̀ yẹn ò ní bọ́ síbòmí nígbà wá kó níbi iṣẹ́ ẹni tí nígbàgbọ́ wípé ọlọ́wọ́n bá ti dàdó àwọn nù ọlọ́wọ́n bá alá ọdán wọn wò ọlọ́wọ́n bá aláṣẹ fẹ́ sànú ẹ ọlọ́wọ́n fẹ́ kẹ́ni òmìnira sábà bí sàádà nínú àwọn okùnfà ìdùnnú òun ni kọ́ ọmọ kírun kò síbi tó ti lè rí ìdùnnú tó ju bàtà wà ń fẹ́rí kalẹ̀ fún ọlọ́run ọba lọ wọn lànà bá muhammad sallam anabi ni ju'ila fi qurratu ayni fi salah anabi ni wọ́n fi ìdùnnú mi síbi irun básìkò òun bá ti ń tó bàbá yìí nínú máa ń dọ̀lẹ̀ torí pé nínú òun yẹn lẹ́sìn súnmọ́ lọ́n ìsúnmọ́ lọ́wọ́ ọba náà ló sì gadi nínú achievement tó wà ní ayé wọ́n sì rí wàkútàrí fẹ́rí kalẹ̀ kó súnmọ́ lọ́wọ́ ọba ni lẹ́yìn náà inú fẹ́rí kalẹ̀ lèyẹn ti máa ń tọrọ ní téèyàn ń fẹ́ lèyìn ọlọ́run ti máa ń ṣẹ́gun lọ́lọ́run ọba aláàtí máa ń fún yẹn ní téèyàn wá nígbà tó bá fẹ́rí kalẹ̀ ọba ti ṣe subhanahu rabbil ala tán ìsọ láti inú rẹ tó rà fẹ́kẹ́ ìmọ̀ sọ yorùbá lè yẹn ọ wà sọ láti inú rẹ pé ọlọ́run ọba làmínú wàhálà fún mi ní nǹkan báyìí nǹkan báyìí tí ń ṣe mí ìbá mi mú kó látara bẹ́ẹ̀ ọlọ́run ọ̀sánú rẹ òmìnira sì bá bi sàáda ìbádàlá iná ni pé al-ilm bi annahu la yusibu al-muslima makruh kò sí nǹkan kan tí ó ba olùgbàgbọ́ òdodo àfikọ́ jẹ́ pé ọlọ́run ọba àlá ọlọ́run fi nǹkan kan jà rọ̀ fún abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́mọ́sà ṣe wálé olóríire الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين عباد الله اتقوا الله تعالى واعلموا أن الله وربكم ربكم الرحمن ربكم الرحيم ربكم الوجود الغفور adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọ ìkẹ́ ọlọ́run ọlọ́run kó bá nẹ́bùwà Muhammad kó bá gbogbo àwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ gbogbo apáta kálọ̀ lè dìímú káṣí lọ lè mà ipe tó ga jù nínú oore òun náà ni kéèyàn orí mi nínú Islam ká má jẹ oore tọ́lọ̀ ń ṣe fún wa kó gbé wa kó nínú Islam lẹ́yìn náà àdánwò tí bá ń bẹ fún wa ká má jẹ́ ó gbé wa kó nínú Islam sórí tó bá ti fi Islam lẹ̀ ó ti fa àlàáfíà lẹ̀ àlàáfíà ẹ̀mí àlàáfíà ara ó ti filẹ̀ ká máa yí gbogbo tó bá bá olùgbàgbọ́ òdodo lókùnbà tó bá ń jẹ́ Muslim ọlọ́run níjọ́ lọ lásán fún un àdísì kan tí ẹ máa ń dùnyà nú anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí ni ma yusibu li muslima min nasab kò sí wàhálà kan wàlà wasab bẹ́ẹ̀ ni kò sí ìdààmú kan tí ó kan muslim muslim ni wọ́n reverse kìí ṣe oníṣẹ̀ṣe kìí ṣe kìrìsìtẹ́nì kìí ṣe àwọn eh, ẹlẹ́bọ kìí ṣe mùsùlùmí tí ń ṣẹbọ ẹ̀hẹ̀ ní wọ́n tí mùsùlùmí ń ṣẹbọ ẹ̀ ní pé mùsùlùmá ẹlẹ́bọ lẹ́ẹ̀mà sí kíní lẹ́ẹ̀mà pé anábì ní gbogbo tó bá lè bá mùsùlùm mùsùlùm náà tó dé pé ọgbà la ilaha illallah ọgbà gbọ́ ní kọ̀rọ̀ àti gbangba anábì ní gbogbo tó bá lọ lè bá nínú dààmú wàlà wàṣọ́bìn àbí nínú wàhálà wàlà ham nínú ìbànújẹ́ lẹ́ni tí yọ ṣẹlẹ̀ wàlà husn àbí inú rẹ̀ dùn wàlà hadha lérí nǹkan tí yọ jẹ́ nǹkan tí ó ń bà nínú jẹ́ àbí nǹkan tí wọ́n lẹ̀ gbogbo tó ti lọ nínú ìbànújẹ́ ọkàn wa ń banújẹ́ ànábì wàhálà bá ní o inú rẹ̀ ń bàjẹ́ ni o àtàṣàkàtò ìṣàkóha èdèrí ẹ̀gún tí ó bá gún lẹ́sẹ̀ tó ní yé illa kafara gbogbo tó ṣẹlẹ̀ sí ti jẹ́ muslim ọlọ́run fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ ni àdánwò lọ́sádánwò kí ní òmúyàn wọná ìbẹ́ṣẹ̀ ni kí ní òmúyàn wàlìjánà ìbá àforíjì ni nínú kí ní ò sínà fún yàn gan nílé ayé táwìn èbí e, kọ́ lọ́wọ́ fèrèjì yàn ni lọ́wọ́ ti fèrèjì yàn yọ kẹyàn níta ń gbọ́ inú hadith yẹn ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nínú àárẹ̀ àárẹ̀ ti ń sẹ́yìn ọ̀lọ́ lásán lókùn ìgbà tẹ́ bá ti jẹ́ muslim ipe èèyàn kan dérí kodò pé ha wọ́n sì pẹ̀sẹ̀ rẹ̀ lọ́wọ́ ti jẹ́ muslim yé ọ̀fẹ̀sẹ̀ gbá wọ́n sì pẹ̀sẹ̀ rẹ̀ tó bá ti jẹ́ muslim ha kí ló ṣẹlẹ̀ wọ́n lórí nǹkan kan tí ó dẹ́rù bá ní wọ́n sì pẹ̀sẹ̀ rẹ̀ kí má tó ṣe pínpín fún yàn lógìgì káyà yàn ọjà wọ́n sì pẹ̀sẹ̀ yàn rẹ̀ tó bá ti jẹ́ muslim èèyàn lọ ọkàn lọ òrètí ọlọ́kadà fa kò rí ọlọ́kadà ah ọwọ́ kò ṣe pé ah ọlọ́kadà ó sì disappoint wọn nígbà tó ní ẹ̀ ti bàjẹ́ yẹn wọ́n sì pẹ̀sẹ̀ rẹ̀ tó bá ti jẹ́ muslim sẹ́rí pé ìsìláàmù gbọ́dọ̀ bọ́ ló ṣe jẹ́ pé gbogbo ohun tí yín bá ń ṣe aláàárẹ̀ kan ẹ̀yin lẹ́yẹ kẹ́ máa kẹ́ máa banújẹ́ lérí ara ti yín ẹ banújẹ́ lérí òun mọ́ lóògbà tó bá ti jẹ́ muslim torí pé tí ń ta ti ń ro yẹn ẹ̀ṣẹ̀ tiẹ̀ ń parẹ́ lọ́ni ẹni bá ti wá mẹ́lẹ̀ yìí ṣe yọ àwọn apariwo ọlọ́run káàkiri pé ogun délé ni ó àwọn ayé ni wọ́n ṣe ń báyìí ó ẹ̀rí máa ń sọ òun dá ó tá a sì ní nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfikọ́jẹ́ pé wọ́n ti kọ́ fún ọdún kádàrà ọlọ́run ọba àlá ń sọ wa ó ń sì wò wá ẹ má jẹ́ àbàjẹ́ wájú ẹ̀ ẹ má jẹ́ àárín wa àti ọ̀dàrú mo bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ nìkan kan wa kọ́lọ́mọ́sà sí wa lórí rẹ̀ gbogbo ètò jẹ́ ìbànújẹ́ fẹ́ nìkan kan wa kọ́lọ́mọ́sà bá ọmọ okó ní parí òun náà táwùbà ká lè túbá lọ́dọ̀ ọlọ́run sórí tó bá ti kára bẹ̀sẹ̀ ọlọ́run padà hàn ọ́ lè a tara bọ ni àjẹbọ rẹ̀ wá dé tá bá ti wá túbá ọlọ́run dá ìdùnnú padà lẹ́yìn náà dùá ká ọ gbọ́dọ̀ kásùbà àtàkọ́ má jòkó láti sàdúà kọ̀dá kan má dìde lóru láti má sàdúà akásìrì tán jòkó lẹ̀ kọ́ sàdúà iṣẹ́ rẹ̀ wàá gbà kó tó sùn sàdúà àbójí lóru sàdúà mùsùlùmí kò gbọ́dọ̀ wà nínú twenty four hours kọ́mọ̀ ní àsìkò tí fi ń jòkó sàdúà tọ́lọ̀ bá ti sàdúà wàhálà ti dé torí pé àdúrà yẹn gangan náà ni ọlọ́run ọba aláàrin ti lọ́dọ̀ rẹ̀ láti fi bí àbùkátà rẹ̀ nígbà anábì Yunus tó wà nínú ẹja kí ní ń ṣe jama ń ṣàdúà anábì Yusuf gbà tó wà lẹ́wọ̀n kí ní ṣe ń ṣàdúà Zakari ìyá tí òbí ma bọ̀rọ̀ kí lọ́lọ́hún ṣe olóhùn ń ṣàdúà kọ́dà ń sọ fọ́lọ́hún ọba pé ẹ̀yìn ti tẹ̀ irun dúdú tó òun ti di funfun o òun ti ń tẹ̀ pa àmọ́ òun fẹ́ bímọ tó lóun ọ̀fà dúà lẹ̀ àkàlọ́hún sì ni ẹ̀hìn ọgbà pàdúà ń gbà ìyá Zakari ìyá inna nubashiruka bi gulamin ismuhu Yahya nígbà ò ti gbà pàdúà ń gbà yẹn ó bímọ yàyà lọmọ náà sì ń jẹ Ọlọ́run ti so kọ ọmọ kan tó lóyún ó kọ́ ọlọ́run ti sọ káàdébí Zakariya tó súnmọ́ ìyàwó rẹ̀ kan tó wá lóyún nígbà wọn wá fún nínú ìró dùnú pé ó bí Zakariya lọ́sẹ̀ wá lọ lélẹ̀ súnmọ́ ìyàwó ìyàwó náà ọlọ́run ní wà sùláhánà lahu ọlọ́run ní atún ìyá arúgbó náà ṣe ìyá arúgbó padà lóyún owó tí ìdarúgbó tó fi ń lọ ò tí ìdarúgbó ọlọ́run bá ń bẹ fún gbogbo ohun tí kò gbogbo tó fẹ́ kó ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bá aláàtí ọba fẹ́ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ lọ́lẹ̀ dìímù tó bá ti dìímù báwọn ọ̀tàkùn síwájú ọlọ́run gbogbo ẹbí àtàrà ọ̀fọ̀ ọtí pé wà mọ́wòrán òní làwọn lọ́wọ́ wípé bàbá tẹni wá báwọn òun náà ń bá tiẹ̀ yí bàbá tẹni yóò gbé sọ̀rọ̀ kó àfáà tẹni ó ní kí wáyẹn tàfáà ló ṣe pọ̀ jù tọba débẹ̀ ọba ìṣòro lọ́dọ̀ tiẹ̀ torí àdúrà yẹn gangan gbà míì náà nílẹ̀ yorùbá yìí èyàn ló ń ṣàdúrà ní èsì tún create problem fún rẹ ni látara àwọn okọ àlìjànú burúkú tán àwọn èèyàn máa ń pè táàdé máa pọkọ àlìjànú ni ọwọ́ àbáyọ ọwọ́ ń pè èṣù èṣù náà sì lọ́tà ẹ̀ tó fẹ́ bá tiẹ̀ jẹ́ ọlọ́run kọ̀wọ́ láàánú ẹ̀ kọ̀wọ́ lágbára rẹ̀ gbogbo bí tí inú wa ti ń bàjẹ́ ọlọ́mọṣà dùn wá nú bẹ̀ gbogbo yìí tí ó ti tò ní ọ̀rọ̀ wa ọlọ́mọdé ó tún dàrú ma gbogbo yìí tó ti dàrú ọ̀rẹ́dì ọlọ́mọṣà bá wa tó gbogbo yìí tí ń pa wálẹ́kún ọlọ́mọṣà pa wálẹ́rìn gbogbo tí ń pa wálẹ̀rin ọlọ́mọdé àtún sunkún dì rẹ̀ gbogbo táà ń rò pé sábàyọ lè dé báyìí ọlọ́mọsà mábàyọ wá fún wa ń bẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kọlọ́mọsà fi ọlọ́kàn balẹ̀ gbogbo àwọn tí wọ́n ń darí wa kọlọ́n darí wọn gbàbíire ọlọ́mọsà tọ́ wa sọ́nà gbogbo kan tá a ṣe táà fi rí bínú ọlọ́n kọlọ́mọdé adé díẹ̀ gbogbo tá a ṣe táà fi rí yọnu ọlọ́n ọlọ́mọsà wa síbẹ̀ kọlọ́mọ bá aláàkọ́mọsà dùn wá ní kọ́sàánú wa kọlọ́mọsà gbàdúrà wa àdúrà wa kọlọ́mọ bá aláàkọ́jà sórí rẹ̀ láyé فاستغفر الله إنه هو الغفور الرحيم